بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وصحبه وسلم وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام سورة النمر النمل نمل على نمل أنت أنت على قلم عدوك أنبي نمل نوكي فإذا بجدو جايبين gbogbo akẹ́ tó ni tọ́ àyà gbọ́ra nùbí ń sóra bìdẹ́ kàdé ọ̀hún sóra bìdẹ́ kàyà fi yún yàdọ̀ wọn nàkọ́ náà dà kúlé gbàwọn ẹ̀dọ̀ kí alọ́la máa káàbìrì dò tó dá mi káàbìrì máa ọ̀la àwọn ẹ̀dọ̀ àwọn ẹ̀dọ̀ àwọn ẹ̀dọ̀ ìṣàkọ́ alọ́mọdúnwò nánà nánà nánà mẹ́lẹ́dẹ̀ sóra gidẹ́yìn yàdùnwá administration alkonak damune lólẹ́lẹ̀ édọjà lólẹ́lẹ̀ nílẹ̀ kìíṣẹ́ náà tọ́gbá alkìdúpẹ́kún náà fúlá fámẹ́lì mbókọ̀lọ́kún máa yẹ ọwọ́ tsɔfɛ mamuduɛ abɛkoju kɔlɔ ŋgbɔkɛsu kɔlɔ kɛnɔkɔ kɔlɔ gọọmenti lɛ kɔlɔ adiini lɛ kɔlɔ yewo lɛ kɔyamu nɛ berekete kitu adumalu lɛ ɔwɔmɔ aduwɛ lu lɛ aliki dukɔkɛ ẹ̀ẹ́dẹ̀ kí oh, a ti subordinate ìṣọ́gánẹ̀ ẹnu ìṣọ́gánẹ̀ ọ àyọ́wẹ̀wò ẹ̀dẹ́ alùpùdúkọ̀tẹ̀ ẹdójí ẹ̀nẹ̀ kẹ́ àgbọ́ọ̀lẹ̀ ẹni ọ̀tọ́gbálẹ́lẹ̀ ee kọ́ọ̀ṣà bọ́ ẹni ọ̀tọ́gbá ìjẹ́ punishment alùbí wọn ẹ̀ẹ́ ẹni ọ̀tọ́gbá ta punishment ẹnà tọ́gbánù wà lọ́la ní dé ní ìṣẹ́ ẹnà tọ́gbájú adéjú tó kọ́lọ́ gbókì dọ́ndà wọn dúgbà tí náà gbọ́má ẹnà kì í ṣe bí ẹnà kì í mú pọ́nìṣìmẹ̀tì pọ́nìṣì súra administration insha allah suleiman e بإذن الله وسنة سورة له وسنة قام الحروف المقطعة من جوز الطاسين نعم بسم الله بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب

ame ebreki sami mutashabihat ile almera rojo by ami e unequivocal verses duk eli ehubelen qur'an ke jume yilegi ci rojo kuma na rajo don wa alle jiji lugu bayani الله أعلم بمراده بذلك تلك آيات آيات القرآن ee eh, kìdẹ́ kìdọ́ wà níbi muhammadu yìí tílkà ohun yìí kìdí ọwọ́ ẹ̀hùn lẹ́yìn ẹ̀hùn jẹun lẹ́ ayatu kùránì àmáyà kùránì ohun ìṣe wọ̀kìtẹ́bìn pọ́ takàdá ìṣe mubin eki se birenyu cha o eki adawo birenyu cha ẹwọ e sọ kọlọ mọ mọdẹ alukur'an kur'an ń aláwọ kọkọlọ lóko adjective méjì kí kur'an ní ọlá dẹ kur'an ó dọ alukur'an ó yíwò yálé sọ takada ẹwọn kùmà gbà kìtẹ́ ẹwọn kùmà kọ́. ẹ̀hùn máa bá ike ẹ̀hùn kò máa kọ́. france ẹ̀hùn kò máa bá wọ́n kì tẹ́lẹ̀bí ẹ̀hùn ẹ̀kọ́ mi àwọn ṣe mùbín èkì àdánẹ̀rẹ́ yóò ṣáá. yàdánẹ̀rẹ́ yóò nà kó nà àtúkọ́lọ́ bí anàlìyẹ́nà. yàdánẹ̀rẹ́ yóò nà kọ́lọ́ bọ́ ìtúkọ́lọ́ bí yẹn wọ́n yọ àwẹ́dọ̀ kóònẹ̀. ṣé kí dìtẹ̀lù kàyọ́ ngẹ́ngẹ́nẹ́ alùkẹ́kẹ́ ne dùn àmàlú màá. tàbí bẹ̀tẹ̀ bó yẹ gbíjẹ rẹ̀ fi yẹ́ wọ̀ ẹ̀kẹ́ dàbí yá kọ̀ tí nìmọ̀ ẹ́sàkìlẹ̀ òkú ìyà amúnàlìyànà dùn ẹ̀ẹ́sà kàkọ́ nẹ́gidẹ́ galùkùmá tíẹ̀lẹ̀ tíẹ̀lẹ̀ tíẹ̀lẹ̀ tábọ̀nà kí nàlìyànà yìí dẹ̀ alùkùnà tíẹ̀lẹ̀ tíẹ̀lẹ̀ tíẹ̀lẹ̀ tábí nìyẹn yóò yìí dẹ̀ dùk ukọ́lélẹ́kì kùránì náà láyé ẹ̀ǹdìjìkìtì mùbí nìyí dẹ̀ adẹ̀hùn bìrẹ́yù sá ẹ̀ǹ ẹ̀kọ́ ìṣe ẹwọ kò máa bá wọn lọ yìí nàgbàdìkó wàhálà ìsìlẹ̀mù gani mọ̀láwù yẹ́ ni bíkí ọlá kanwá lọ́lá alkùránì ayà yẹ́ yóòdúdú ayà yẹ́ kéjì ìyàmọ́ kanwá adjective kùránì lẹ́kọ̀ọ́ yẹ́ kùránì lẹ́kọ̀ọ́ nene kiratane kiunetiru kiyauma kukolo yogichi takiyamua imedo kunu imubatedo kukolo yode iduka kone tibujimamo iduka kone kileboda qur'ani sutona ngenele wabok qur'ani adana tona ngi oyode qur'ani ki hudan oyo kole wonugo nugo isi alhadi qur'ani ci alhadi annabi muhammadu nugo nugo ọjọ́ ni wa innaka latahdi ila siratin mustaqim wa annabi muhammadu ade ene tona onabi tona yo ko pamiti ọjọ́ jadene tona qur'ani annabi muhammadu jadene tona allah abiye biye ma wadu jadene tona be ke keleman mbegi adamu mwengi Qur'ani ka kumadu kola ngamone kabe kujona ila abo kidona uji mbe kidona bibi mbo kidona bili kuma bo ma bale gene ma muda bi abuwa ke sojo ma muda ne tona e yan wa ka muda ni brofil huda ngamone gene le man Qur'an adu tona le ngamone ta be Qur'an kimna adu tona ngamone ise ko joda ba kidu tona le ngwe takima oh, na rejudu e o imene giada na rejudu e imene lesie takana le ko kwa qur'ani to ko kwa to na we ba ti qur'ani ya sewu e fo wa alu moje imnu tani Allah wa ma fi ogele man wo bushro adjective al qur'ani wodege mana quality yanki Qur'ani ngone ngone ngodege wo bushro adilu kedawo ngamo ne mi Qur'ani wotege amma abungi Qur'ani adila bari onsiam kene wado ki glad tidings ngo be ki Qur'ani adi glad tidings muma ya mune ida muyeni lil muttak lil mu'minin ngabe dinu kedo nojo ndéki mẹ́jọ kóná yọ kàkó yọ dọ́mọ ọyọ sọdúnmá ọyọ nẹkẹkẹ ọyọ sọnàmá ọyọ dùnmáwí lẹyìn ọmọdúnmáni ọyọ sùnmíyẹ ọmọ yẹ iné kàtàmà kọrọ àtàmà kànàmà dàbùmá. akabiribi anikegeyuma kí akókòrò oyàmẹ nígbàdí àmọ sùwẹjẹ tàbálẹ òwò. yọ̀ǹkà jìjì tó sáré bójúgbò kẹrùntẹ̀ yìí ó lójúgbò dẹ́kẹ́dẹ́ká àbẹ̀kọ́ orí kàmọ yìí yìí tẹ́ alẹ́yìnkọ́ wà lóde tóògbò tí òjúgbò tẹ́ lè tẹ́tẹ́bùrù àti òjúgbò tẹ́ ó kàdọ́mọ́ mọ́ owó ìgbò lúgbùdú yòòlò ma ní gọ́ọ̀mù ma máa ń lè jí màdúlò ó fi hàn ma mọ́ ní gọ́ọ̀mù owó ìgbò lẹ́fìdí máa mamuduɛ yi kɛdɛ ta ma jɛ na mi rɔrɔ yi ne amɛtutu wo kɛdɛ ko o do yɛ ŋa mɛ do yɛ dɛ wo gba ko am da wɔ yɔ ŋgɔ wa nu mɛ yɛ nyu yi yɛ kpakpakpakpakpakpakpa wo ŋa ɔrɔ na ma ŋa yɛ to business center gbogbo wa nya ya yɛ o bɔ gbogbo ma de rɛ n'o ta o yi wo ŋa gbɛ fɔ ŋa mi wa yɔ mɔ ɛ nɛgɛdɔ kɛdɔ n'ɔjɔ yɛ agbɛŋɔ ẹ̀ẹ́nà kìnnù kẹ́dọ̀ náà yọ máa rí ọmọ ìdàdá okòló ya mú ìdàdá ojú tálẹ̀ ojú tí a kókò ọmọ kékeré lálẹ̀ ojú iwa ojú kókò alẹ̀ yíya alẹ̀ ìwọ́ ìwá bìdọ̀ ẹ̀ẹ́nà kìnnù kẹ́dọ̀ náà máa ìdàdá mú ma òkúta ìdílú wúwá tó kòrò kó tẹ̀sí dòwó òkúta lẹ́nu tó dẹ́hùn tó dùgbọ̀nù kẹ́dọ̀ lọ́yọ́ ìgbéjì kẹ́dọ̀ lọ́yọ́ ó o máyà ó dé yúgédé màjí ìrúkọ̀ ọmọ tẹ̀ fẹ́ máa nẹnu ọwọ́ abeki qur'an ati kumale de allah wajan wa kadu gele man abeki adoge ne gidan ha ya ne ujiwe ma ona ma ma ko lo mo tori yemi ma mo ma yuele bal kabbu bima yugbele ma mi beye ko yubi ma mo ma porowo ni e mo lo yoji tabale ko tasbi mo koro enne nyamo na loro ẹ̀rẹ̀ máa dùn mú má tá gbégi kúrò náà dùn tọ́nà lẹ́wọ́n má gẹ́m kú máa dùn mú má dẹ̀. الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون الذين يقيمون الصلاة ويؤتون الذين يقيمون الصلاة ويؤتون الزكاة نعم وهم بالآخرة هم يوقنون كنكوكي قراني أسكم ملي قالما قمدوا ممدد شرعوا نكتب بينا وعليكم تكدودوا يا منعلون gbogbo ẹmọdé alẹ́bíná yòpèmúnà sọ́láta àbílẹ̀ mabojima mọ́wọ̀ àbílẹ̀ màtẹ̀dìgẹ̀ tí a mọ́wọ̀ àbílẹ̀ gbòmúnà ọjọ́ jìrì ma yé ni alẹ́bíná hùn aláfàlà tí dáínú àbílẹ̀ òyà mọ́wọ̀ kọjọ́ dúnú mọ́ yìí màtẹ̀lọ́mọ́ tí yọ́ wọ̀lẹ́ ọhụrụ ma dumu ma jie anyị oyi anịma ọhụrụ maka ọwụ ọfọdụ ọdụnụ ma oyiru ọgaghịle bi wa kere bụ ma ọgaghịta maka ọwụrụ ọ na ọhụrụ ma dị hụ moto dị ọkọ anị dị ọkọ eyi anyị ịda maka ọwụrụ sa nke ọwụrụ ọchị ekoki tupu ọkụ ma a na na ti ma doyi anịma ma ma na ọjọọ nke dumada anyị Abu ana na aka domo ya to wono inda tu bo ge o me wa ko yo be man aye ko yo ma to ana na ko yo ma to ola yo la kita kita kuma ne ma biti disco do mu koku do mu koku ta ti ati ati ati ne ko ri ti a yo lu na kale du to ganin du na bulu ko ganin ọ̀la ní ọla ma tún ọjọ́ ma fi ṣe olólòlòlò ọ̀wọ̀ mẹ́ẹ̀lú gbọ́wọ̀ kì dúbi ọ̀wọ̀ mẹ́ẹ̀lú jẹ́ jí jú máa ti fa ọjọ́ jú mọ̀ máa ní tíkẹ̀lẹ́ tó kọ́lí ká ọjọ́ ma náà ní pàáhàwò ọ̀kádà náà wọ́n mọ̀tálásí yúmọ̀ rún ma yúmọ̀ máa wọ́lá yúmọ̀ tó ṣòlò yúmọ̀ yá ní agbòtòlálé tọ́lá mọ́lá ọdọ́ yóò mẹ́mẹ́lẹ̀ wí mọ̀tálásí ìyàtùgbà máa yá dọ̀wọ̀ yúmọ̀ yẹ kéèjì ọ̀wọ̀ màwọn yà nyi varanda masalasi kò hótóba náà lò lẹ màwọn mẹkùkù màwọn kábi varanda ma kò hótóba ti fi kojú sàmì munafiki ọgé kìdẹ ń bó yà ti munafiki bẹ bébí bọ́ munafiki ma lẹ́kọ̀ọ́ kìlú bébí má dá ọmọ àti manúkọ̀ ọ̀hún. mọ̀mú pọ̀ ọma tọdún ma gbọ́ ọ́ kàkí tí ó kọ̀ máa ti kí ti tó gbogbo kí i kọ́ torí m'a ọmọ ní gbogbo máa tún lóye ọmọ tí ìlú inú tó kú ọwọ janaiza ọyọ udọkọwọ anabi udọkọwọ anabi abusi ati amisa abe udusi ati abeki flam ọwọwọwọ kanabi nẹyin olùlẹ ọrànọrọ kagbá yanidọwọ oṣùlẹ

ọ̀wọ̀ ń ya yà tí ma fi ṣe àríṣẹ́ ní amúdà pa ọrùnlamù yálẹ̀ àtọ̀lọ̀mù ọgọ́làmọ̀ yóò ọ̀rọ̀mù yàmọ̀ yóò ayé amanu gbana dini ọna dúdàlejò tó mọ́ la zero ẹlọ ọjẹjẹdò zero ẹlọ ọwọyìdò zero ẹlàtẹdò zero ẹlọ ganẹdò zero eyín àjẹ àjẹ àkàdé pààlà ìmọ̀ ní àkọ́jẹ torí abájọ fókè kúrò àná àti fún máa alẹ́dínà ìmúna sọ̀lẹ́ta àbẹ́kì gbogbo mamọ́wọ̀ mamọ́wọ̀ gbogbo ayẹ́nà yọ̀ rẹ́yìn máa iya wato hoke telo wa yutuna zakata eto kema kema di zakat o we ojo panu abdullah ibn abbas يعني ثلاث آيات نزلت مقرونة بقرائنها فمن جاء بواحدة منها بغير قرينها فلا يقبل الله منه يعني أما يا ولا ما تاكا أجر ما ما نقولك يعني كي يجمع بيالبو ما ما قال يا كي يجمع بيالبو ما ما يكتا كي يجمع عمالبو اجر رجل أطيع الله وأطيع الرسول مثل بوجو mẹ́ta lẹ́bọ́ ọmọ iṣẹ́ wù ẹni tó lẹ́bọ́ ọjọ́ kí ó ń gbà lẹ́bọ́ ọmọ iṣẹ́ ọjọ́ ní alẹ́bọ́ ọjọ́ ìzírọ̀ ọjọ́ ni a fi mú sọ́lẹ́ta wọ́n àtò zakata mẹ́dọ̀wọ́ 400,000 imi zakata tuboko giseti ya kpɔwɔ kɔfi ɔdze lɛ k'amɛrɛ kosu mɛ hã ma nu amɛrɛ kosu mɛ bi hã ma nu ŋun bɛ ba ba ŋun yakɔ adu ko eduma lolololo yi agba yi n'ɔkɔ tu ti mara ŋun bɛ ba ba yɔ yi manu moto la ale gbɔdu fiam matini la ale gbɔdu fiam alumawo re fio aba yɔ yi ɔkɔ osu lɛ mara ma bɛ ba ba yɔ yi. máa kọ́ra máa kọ́ra ọ̀bẹ dàrọ́ pé ilẹ̀ jíjí mi kẹ̀. máa dàrọ́ bójú méjì wà ní yíyá lólólólóló. máa rọ bójú mẹ́ta wà ní gbogbo ìtàgbọ́ ẹ̀. àwọn máa dàrọ́ àwọn máa bájọ́ àwọn máa wẹ́ mímímímí. ẹ̀hùn kẹ́dùn màtẹ́rẹ̀ má ti ayé àná yìí. máa yóò kọ̀ lálùbájẹ́ chéńjì. kọ́lá ṣe tẹ́ǹjì ọba àmà ọgẹ́nà ẹ̀sọ́sà lọ́gọ́fẹ́ yunifásitì ìlúgbógi àgbọ̀kọ̀ 400,000 naira oṣù 400,000 lẹ́wọ́sù mẹ́lẹ̀ abájọ́ yìí 1.2 million dọ́mọ̀ wọ́lá ìjẹ̀ká mú tán imi ìjẹ̀ká tẹ̀yìn mú tán imi ìjẹ̀ká ní but wẹ́kẹ̀ ń dà nọ kéèrè tánì kì sọ́kọ́ seven hundred thousand di mọ́dọ́dà ìzẹ̀ka òun mẹ́ abẹ́dì ìzẹ̀ka òun lè seven hundred thousand divided by forty ọkọ̀ kẹ̀yìn anamọ́lá is around maybe twenty seven thousand kó lóòrè twenty seven thousand tápá mẹ́ ìzẹ̀ka ọkọ̀ ìkì kì mọ́dọ́dà. amúlùgbò ìzẹ̀ká tẹ́gbòjẹ̀ké kìtà kòbó àgá gbogbogbò túbò àfìyí kóyè túbò kìjàmé ọ̀ọ́yọ́ ìdẹ́ ìṣàmáyájá kí nà mẹ́ngà yíà dàmdàmdàm jìstọ́yì àmẹ́ngà yíà rúdù tìjára àbókì ní tọ́ mẹ́nẹ́hùn kì jìstọ́ kẹun lẹ́wọ́ ọkọ̀ mílíọ̀n pọ̀ pé mẹ́dúnlẹ́ngà yíà májà ọ́kí lẹ́kì àmẹ́hun lẹ́kì dọ́dọ́ àbẹ̀kúwẹ́kẹ̀ nọ́kọ́ sí àtàmì tó àmẹ́ lẹ́kẹ̀ lẹ́wà bá mọ̀nà máta kété nínú ẹlẹ́gbẹ̀rẹ̀ ní ẹtùkọ̀ àtọ́kà tó ń gbà fọ́lọ́ màlálú yẹmí lẹ́kì tàbí alẹ́ ayé hẹ́ni ayé nìyí ọ̀lẹ́bí náà yọ fi mú na sàlátà àbẹ́kì kúránì sàyẹ̀ tẹ́mú mà ẹ̀mùmẹ́dùn mùmádẹ̀ mbẹ́kì bòjì máa mú wọ̀ ma kọ́rọ̀ tòrà tògẹ́ tìdádì tọ̀bàtà tọ̀gá tọ̀là àmúmọ́mútú yídúdú àgbádọ́wọ́ màdẹ́rẹ̀má mádọ̀ ọ̀yá yẹ pọ́n àmàtọ̀ọ̀lẹ́ ìgbélẹ̀ tẹ̀wọ̀ nínú tẹ́pìtìpìtì màdún yídúdú ti mami mẹ́rin àtàkà panya yóò hẹ́ẹ̀bù ẹkùn pàǹtì ẹnu ìdímá dúkẹ̀tì àtúmọ̀ ọjọ́ ilẹ̀ yà ọ̀hún dọ́mílẹ̀ mbó àkàmú ìbìtà kó má zakata màá di zaka bí a rìsìkì kuma ní wọ́n bí a sọ̀rọ̀ sí mbẹ́kì kúránì sàyẹ̀tẹ̀ wọ́n abẹ́lẹ̀ kan dùdú lọ́wọ́ yóò yóò tìǹún màjẹ̀nù kẹ́dọ̀ ní kọ́dọ̀ ní yọ ṣáá kàkí na dúkìá gbọ́ yí sédé màá yá dé kọjọ́ mọ́ ọjọ́ ti jára sí lára màmá ké yóò dùdé yá ro yí kọjọ́ máa ọjọ́ kàdọ́ máa wá ké yóò máa na kóra tẹ̀kìṣó nàdọ́ kọ́ máa yọ wá ní. ọyẹ lẹ́yìn àyẹ̀yàn la dúkìá kọ́ náà yọjọ́ lẹ́nu dókítà náà gùnmítà dókítà dógùnmítà àmì dókítà máa náà náà yẹ sí los angeles united states of america mẹ́dùmíàló ti beijing ọjọ́nà china eleton mẹ́dùmí ti west germany eleton mẹ́dùmí ti tel aviv ọjọ́nà israel eleton mẹ́dùmí ti cairo ọjọ́nà misra ọjọ́nà egypt kó eleton mẹ́dùmí ti riyadh ọjọ́nà saudiya eleton mẹ́tìmítì dubai united arab emirates ń kọ́ títù dúkẹ̀lẹ̀ ẹlẹ́tọ̀ ọ́ yé láwọ́ akẹ́yù ẹ̀yàn pẹ̀lẹ́tọ̀ ti la máa dọ̀ ọkùnrin ẹ̀yù wá ní mẹ́yẹ rẹ̀ ń tẹ́ mẹ́yẹ ọ̀hún tẹ́ ọ́ yé ẹ̀dọ́ máa wà ẹ̀ta tó òwú ẹ̀ta ṣata ẹ̀ta kpọ́ọ̀nì ẹ̀ta tẹ́wọ́n bíbí ẹ̀ta nòdè máyà ewa ta ojú kàkà ẹtẹnẹ kàgó ẹtì kọkiri irọdù ìṣẹkẹmọta tọrọ jọn ewa ta wẹbi rọbì pọtí dúdú ọhẹ gbogbo atẹkẹrẹ rẹ ẹni kẹmọ tẹpẹ gbọdọ ẹkẹkọ ọyẹmú yìí ni ewa ta ojú kẹjú ẹyà pírátẹ ọjọ kí má nẹrẹ yọdọ wọn. وهم بالآخرة هم يوكلون نعم إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعملون It must be a pure ti brexit na yẹ bia bia na dɛ bi kɔjɔ kɔla mi digi dɛ yanni inna ladina la yuminuna bil akhira a bɛ jo kuma se na ye yɔmɔ da bia mi ko so الذين لا يؤمنون بالآخرة òbí màmá nù kẹ́dọ̀ lókọ́ yóò ti dára yá wọn ni àmájọ́ àti jẹ́jẹ́ dàpọ̀ ọ̀dọ́ yìí ní tutututututu ní ọyọ́ kókó ma inú kọ́rọ̀ ya nà ọdún ìbílí ìyàwó kẹ́ọ̀ kẹ́ọ̀ bá ń gbòòrò mi. àmàbí wa tó dé ọ̀rá tó dé yìí rẹ̀.

ẹ̀wà yóò mẹ́rin ẹ̀gbẹ́ yìí ó dé láwọn ya jù ẹ̀wọ́ ọmọ kékeré kẹrẹ wọn mú dùkọ́ yí máa ló rẹ̀ kó yọ bẹ́lẹ̀ kì yẹ kó kì dọ́dọ̀ dèrí ọdún ní ẹ̀ẹ́dẹ̀ kó yí ọ̀nà yí ìbàlẹ̀ ọ̀nà yí kó yí kì dọ́dọ̀ dèrí ọdún owó abẹ́lẹ̀ àmájádò yìí kàyọ́lá mọ́kò àtóbi yóò kẹ́ àtọ̀wọ́ ẹni tó kẹ́ ẹni mẹ́rọ ọ̀gbọ́n ní o ẹni kẹ́ àdúkò yí ìnà ẹgbọ́n máa tẹ́lẹ̀ yóò ẹni àdúkò yí ìnà ẹni tó kẹ́ àdúkò fi sẹ́kọ̀ndì ká àmáyọ́yọ́ ń gbégbé rẹ̀ ìdíbi ó dé lẹ́dọ́mọ́nù

ka ka ka mkodo adagogba dɔktɔ ohun ɔna kalo jigi lɛ ilɛ ohun wo ake bawa mɛta taki ka ohun fi mi da nu eye tata lɛ ɛdɛ yóò taki dɔktɔ fi dị kɔɔtu yi o yóò yi yi ẹnẹ sábà tánẹ ńlẹrẹ ń wú tupẹtupẹtupẹtupẹtupẹ ìdí ń gbọdọ mijimijimijimiji ewu kó kadọba ilé lam mm. oyi mu ayẹ bọ kékeré mẹwọn gá ọbẹ wú ẹ dẹ gbogbo mamu gbàmúnẹdùn mamu dàrú tó ha. ìtẹ kojì kojì kojì kojì kojì. Ma bá tàwọn ṣe yóò mi ilé fúkì àṣàbájẹ ẹlẹ́ra fúkì wọ́n yà àjẹ́ ma ọ̀pẹ́ òun làmúdá tẹ́ ẹ̀rẹ̀ òun yàwújọ dúgbò dúgbò dúgbò dúgbò ẹ̀ ọ̀tẹ̀rẹ̀ òun ilé rẹ̀ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ òun tẹ́lẹ̀ rí lọ́dọ̀ takabo mɛ kaa yi ate bɛ de ayi lɛ nɔ mɛ taka kpakpo ne mo ne da ko yi ɛrɛ fi wujɔ mẹ́tọ́ tọ́kì alẹ́lẹ́ ọ̀yẹ́lẹ́ mẹ́ẹ́dé ní kúkọ́ ẹ̀rẹ̀ mẹ́ẹ̀ ẹ̀wú dìmdìmú lẹ́tàkẹ́rẹ̀ lẹ́ ilẹ̀ ọ̀rá ni ó kìbọ̀ kékeré kéé kọ́ yí wọ́n ọwọ́ yìí ha yìí

ẹni ọmọ àdákọ yíwò lẹ́ndò òun ọ̀gá èdè lẹ́kẹ̀ ńlò òkú ńgbòmọ̀ gbọ́ ọ̀nà ìmọ̀ màmẹ́ الله أكبر يا ياي إن الذين لا يؤمنون بالآخرة àbí màmánu kẹdọ̀ nọ́kọ́ yóò ti dára ọjọ́ ìpànyà rí olù yóò ti dára kọ́nùgbò máa ń yá sólù màmá yẹ kọ́ yí rẹ̀ nìkẹ́ wọn akẹrẹ̀ bá ma ní tó tó mọ̀ fi yé dò nẹ̀ tójú àbẹ̀kí ìjẹ́ léwu màtàbí mọ́ pélépélé iléwu amẹ́ríkà lẹ́ iléwu japan lẹ́ iléwu french lẹ́ iléwu britain lẹ́ iléwu scotland lẹ́ iléwu bulgaria lẹ́ iléwu belgium lẹ́ mẹ́ẹ̀mà nẹ̀wù kàmá nẹ́dù protect the life.

Emdugbe ama tata gboyi jẹ́, emdugbe ó bèbè ama of developing science and technology yìí, ngbò máa dẹ́. Mo yú ẹnu bèbè kọ́ ní belief pọ̀jọ́ kàkẹ́nẹ̀dọ́ àwọn ọgbọ́jọ́ wíwà, zèyẹ́ nẹ̀ẹ́lẹ́hùn àmàlẹ̀hùn, ukọ́lọ́ bíbí mọ̀kùnmọ̀nẹ́ẹ̀dọ̀, ukọ́lọ́ yẹ bìlí, èyí wọn pọ̀jọ́, ukọ́lọ́ ìṣẹ́bọ̀. òde ma gbà mẹ́ẹ̀dọ̀lẹ́ ọjọ́ ẹni àtọwọ́nà mẹ́bìrì tàbí òkú ìyàgà mọ́má àbí òkú ìyàgà mọ́má tàmágbó kí ọ na káfíríjì ma ọ̀nà ta ẹ̀tẹ̀lẹ̀ ọ̀nà òwò ẹ̀tẹ̀lẹ̀ na káfíríjì ma lẹ́kùnmọ̀ dágò ọ̀nà òbẹ́wú ẹ̀tẹ̀ eti rẹ̀ òbẹ́wú dàìkọ́mọ́bẹ́wú mbẹ́wú dámàárí àmẹ́wò ṣòro yóò fẹ́ wí ohun dọ́gbàmà yìí ìṣòro yóò yọ kọ́jọ́ bí lè yóò rí ma èyàn ẹ̀dọ́gbàmà ní máa tọ̀kọ́ àti ọjọ́ àtàtó ohun ó nẹ̀ ṣàfàfà ẹ̀ná dábàá wẹ́yìn ọjà wọn kẹ̀wọ́n dojú bíi kẹgọ lọ́nà ẹ̀kì gbájá lọ́nà jọ yìí atúlùkúdà lùkù ẹ̀nẹ̀ tí àwọn màtí ọjọ́ àtọ̀wọ̀ yìí òun ló ké gbọmọgbọ́ yìí kó kọ́ yà lọ́nà jọ yìí ó kà máa màtí wáyé abínà àjẹ́gẹ́ ọgbọ́ ẹ̀kọ́ rí yàrá ọ̀nà èkèjú kànà ọdúnnẹ̀gẹ́ wọ́n rí olùkùn ọdúnnẹ̀gẹ́ wọ́n rí lèmá èèyàn máa lẹ́mí èèyàn tó ń dábàá ẹ̀nẹ̀gẹ́ rí ẹ̀mọ̀ ìkọ́ ríyọ káwọn ẹ̀kọ́ ríyọ kìdẹ́ èlò ebi bí òkò ọjọ́ máa jẹ́ ànùmọ́ ìjọ mọ́ máa yá ti àdàbí wí ṣọjọ́ ma ń òkà ma méjì máa máa tó wáyé abínà máa tó wáyé ẹ̀kà abínà yìí ọmọ ọ̀wọ́ àjọ́gbọ́n mẹ́ẹ̀ẹ́dọ́ yìí lọ́ọ́

mana tɔnɔ ba bakɔkɔ ma mu wuri yɔ kɔkɔ ma ko tɔ wo mɛ mana tɔnɔ ba baka mama ayɔ ko kɔkɔ sɛ ka do eyi ma mɛ mana tɔnɔ ba bakuma de wɔn ye yi ma lolo kɔjɔ wa kɛ aba ebili ele ku jaga muma yi fɔwom ya mahun tɔk mamu de ne kuma ti lɛ ati la agbade le bɔ yɔ pe le be gudi ma wɔ dɔma yi masalasi ma wɔ yɔ udo ojo mmadụ udo ọkọlọ ọjọ ya elimọmọ ihe bụrụ ime ya ma ogele atila ya amaghụ ya amaghụ mace na-eju kpọọ abịju kpọọ alụlọla mmadụ bara nti ya amaghụ na enwejọ ka oju belata أولئك الذين لهم سوء العذاب الخاسرون الأخسرون أولئك لهم سوء العذاب والعياذ بالله أبيك ذلك توريا كدي أما نزاب بيبي أكايا بيبي إشتمل أديوما وهم في الآخرة أبيل أخوان وجونا ويا أما هم الأخسرون ẹ má mẹ́nu òwò kó yọ pa pé òwò èdè ayé ọjọ́ ọ̀nà àmàmù méjì wọ́n tó wò ní tó dá fóònù ẹ̀ka dámọ́ ìdádì ilẹ̀ yìí kó jágádó tako òwò ọjọ́ ọ̀nà tó wò ẹ̀nà ẹ̀ka dámọ́ ilẹ̀ yìí na yí dádì ọjọ́ ọ̀nà dámọ́ wọn òpó gbápa lè kọ́ bàtà yọ gbogbogbò àmọ́nà mímí nà mọ́jọ́ dùdú kété yọ bàtà yọ òwìlẹ̀ ike ìbúdà ọjọ́ ọ̀nà ẹni pẹ̀lú yóò dùdú yẹn ni ìwọ̀n ẹni ó nìkú ẹni kàdọ́mọ́ ilẹ̀ ìjì ìṣúdù yẹmuyẹun ìṣúdù yẹmàtàun ìṣúdù yẹmàmọ́nùkún ọ̀rọ̀ tẹ́ ọgbọ́ yìí tẹ́ mọ́ ti abọ́ẹ̀ṣọ́ obìnrin lójú ọ̀bàtọ̀ ọ̀rọ̀ gbébí kọ́lọ́n gbalùgbẹ́ kọ́lọ́n ṣọwọ́ odú ìyànà ńlọ́dọ̀ ọlọ́rẹ́ ń bọ̀ lóde ìyọba tàṣe ilẹ̀ ìkẹ́dẹ̀ kínú ọjọ́ ọ̀nà ìyàmọ́ owó bẹ́ọ̀gì akọjọ́ ọ̀nà ọ̀bẹ́ nǹkọ́ ọ̀nà ọjọ́ ọ̀nà mọ́mọ́ ọ̀kálùkà tí a máa káàbìrì kọ́ mọ̀mọ́dọ́mọdọ́ ni tó dúró bẹ́ẹ̀ bọ̀ mọ̀mọ́dé àtẹ̀rẹ́ tẹ̀rẹ́ tẹ̀rẹ́ mọ̀mọ́dé mọ́dọ̀yìn mọ́gbanú náà mọ́mọ́dà tó dèrí ẹ́ tó dèrí ẹ́ Mana moya, mama, manamoya mamejude yutoya manamoma mamejukula kwamoma amomayema majidadima agbade makọjọha ma wọn ti ń tòdí dọ́ọ̀lù ètòdì mẹ́tòdí ìlẹ́jẹ́mí ìlẹ́jẹ́ òkàkọ́ ọjọ́ lẹ́wọ̀ ọjọ́ lẹ́wọ̀ ọ̀la àmẹ́múwẹ̀ òbìdú lámáyáni àmẹ́múwẹ̀ dùbà amẹ́tẹ́rẹ́rẹ́ amẹ́túwẹ̀ òyàwó ẹ̀kọ́ ní kékwíká dodo bẹ̀lẹ̀ ìmọ̀ bí wọ́n mọ̀ jẹ́ jẹ́ ìyọ̀nà tukọ́lọ̀ ọjọ́ adọ̀bàtàmọ́lá náà na ọmụ ma ya dùrọ̀ kọ́lẹ̀yìn òkúrìdè má gbà ní àmà káàbìrì ìgbéèkì gbọ́wọ́ ama pa ọjọ́ ẹ̀ẹ̀dọ̀ e ó pamọ̀ ama a má kókó e láwọn èèyàn jọ̀dà mọ́ ọjọ́ ọ̀nà ògbé lẹ́yìn ẹ̀yìn kìí kọjọ́ ẹni woman afẹ́rún àmàtúgbó kìí ṣòro tuli kí àmẹ́nu òkú àwùjọ ọjọ́ kíkọ́ nípa náà وإنك لتلقى القرآن من لدن حكيم عليم بقصوا لك لولا القرآن بوك القرآن شبهما أو آلي ولا مربو بوك القرآن ما شبهما ني ما يتوجونا مهما بما ونبي أن القرآن يكا مكابني مكة ما يكي القرآن فلو يوم يجين ìdàníyàn ìṣẹ́dà ẹ̀ ọjọ́ rẹ̀ abójọ́ kalọ́lá kúránì gidé ọ̀rẹ́ ọjọ́ ni wọ́n ìnẹ̀ka gẹ̀ẹ́gẹ́ àbá ọ̀rẹ́ alẹ́bí mọ̀ọ́mọ́ lẹ́tùlẹ́ kọ́l kúrán ágbè kúránì égbà kúránì ẹ̀ta direct kúránì ṣe gba direct mílẹ̀dún àdínní kúgbò ń dúkìṣó náà ka àlìyé kí nẹ́ẹ̀mà ọ̀tẹ́ ọdún ohun ti kúrẹ́nì ẹ̀ tí a ń rọjọ́ ògbòwò ẹ̀jẹ̀ dá ọgọ́ yìí àmọ́ ní agẹ́rẹ́ àti kúrẹ́nì ọjọ́ òwúrẹ́ nínú òkè ìfún ìmọ̀ àtúgbọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ kúrẹ́nì lẹ́kọ̀ọ́ ní dọ̀gbọ̀n olùkàtìdẹ́ olùkéjìdẹ́ ti máta إذ قال موسى لأهله إني آنست نارا منها فآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تفضلون قولوا كايتي أقوى الله أبا منهكين قولوا كايتي وشلوكا نبي موسى إذ قال موسى لآله olùkàtẹ̀ tí mọ́lẹ̀dẹ̀ òṣè pàtí sẹ́yìdù náà anẹ́bí musa alayhi salam kì kàmọ́ bọ́n kuma kó yánà mẹ́dẹ̀yánà mọ̀dàbí dáwé mísírà ọlọ́dì kàmọ́ bọ́n rẹ̀ ngbẹ̀nà olùkàkẹ́ kó tàbí kó àlọ́ olùkàkẹ́ sa'atikum minha bi khabarin na lotubuna lekun ya da baanume khabarin uluka tudu dabal ke bi suratu taha ulaka nabi musa le dawo dulai anabi musa lo na imaman ya mula on koyan bome o pamomon báwọn ẹ̀wọ̀n rẹ̀ kùmọ̀ ní mọ̀mú ńlá yéènù gbogbo náà lókìdẹ̀ lẹ́ẹ̀lì àti kòmínà àbí ọbẹ̀rin ká nínà gbọ́ọ̀là gbìlà báàrí gbogbo gbókè kó nálẹ̀ yọ mọ́kùnrin ayá ló ti gbó ma kìí máa dè làbáàrí wa gbókè sọ́nà kálẹ̀ tẹ́wò kàkó yúrá lò àti kùm bìṣìhàbín ọ́ nà ní yúnáà kọ́bẹ̀tì nà yúnà ìdí òun ẹ̀húnmẹ́ lẹ alẹ́kùn tẹ́kọ̀ọ́rún tó ń kọ́ wé dẹ́nẹ̀ kàwùtá pàmẹ́mẹ́ yá gbá kókókókókìdẹ̀ náà náà nún ẹ̀húnmẹ́ wúnà rẹ̀ tẹ́kọ̀ọ́rún náà wúnà rẹ̀ wọ́n níbi gẹ̀ǹkì ápùndẹ̀ kọ̀lọ̀lẹ́kọ́ alúrẹ́ àbẹ́ فلما جاءها نودي أن بورك إنا بومن حولها وسبحان الله رب العالمين ti gún náà yìí. فلما جاءها نودي أن بورك بالله ومن حولها وسبحان الله رب العالمين إما شبوغون بولا قرآن كونها goluka nabi musa kadukere pamone egbaka nabi musa nyane ngokuna de yokoleha فلما جاءها أبان المتوانا بكنا لدي نور ديا ما دو دو ودو ما دولك ما كاوند يا مني اخلعنا عليك في إنك بالوادي المقدس طوى ها إيه؟ سورة طه وبلن وجوك هو نبي موسى أن بورك من في النار ومن حولها ŋmɔnjɔ kɔla ŋani bi musa ki albarika ki mu di iye ne gide wuna koko gide ko gide wuna lɛ wuna lɛ la malaya ku jɔ mɔ wuna ne musa ada ke ti ba wɔmɔ ki pe ma ki te ne ne a ka mɔ ne jemi yi ŋmɔnjɔ da ne bi musa o dɔn ki da albarika ŋɔ mɔ wa ne bi muhammadu i ma tu gbɔ ɔnu sɔ yɔnkɛ tenu gbɛmɔlɔ ka ye ko ta kɛ dugu ma ɛmɛ ye gbɔ ta ka da ni. ani muhammadu meje gban iya meje kon olùkáyíjà lóhun ìkó rẹ̀ wọ́n síbi ṣẹ́nà lọ olùkà níbi musa gbọ́ tọ́gbà lóde wọ́n síbi ṣẹ́nà lọ ẹ̀fẹ́ yìí olùkímúdì ọjọ́ rọ́bùl alamin oòdù ilẹ̀ ipa kó ṣakadú ọlàkọjọ́ wọn kàn án níbi musa òun ó dẹ́gẹ̀ musa. يا موسى إنه أنا الله العزيز الحليم الله كما نبي موسى يني يا موسى ونبي موسى udoke doi ke bo ke daga gemi ro gemi ro gemi ro ke mamu bo ke gole ko ni sha janu be odono inni ana rabbuka ko innahu umuba anna allah omishuduwe allahu la ila anna aziz omi odu na ya cheun duka nduma nike gbaji ko tumi al-hakim o ndu ya shuno kayo mu che ko kaunte ene duku ya lu ya titote ugo makoma ne cheni ide amale madani le mi ogo ide o mi udulo mi de o to da abalị ni tirumi ngo anu e sura mona ye ne fastemi le ma yuha ene ti rola ti anya ba ba jo yi na o tola bota wa alqi 'asaka فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقل يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون وألق عصاك أوفا كنم نور دانك ọkọ̀ akẹ́nẹ́ ìmúdọ́rọ̀ tánì gígídé jẹ mọ́dọ́kí orientation course ìní special assignment kọlu ẹyẹn adúgbò níbi mọ́ta special assignment lẹ́bà yà ní the spiritual injunction ma ọdúnwọ́ níbi mọ́ta dọ́gbátá òsì orientation mọ́múdún pé ní dọ́gbátá olùgbéwò àmì mọ ẹwùgì alélùlẹ̀ dání òun dé instruction ọjọ́ ìyàlẹ̀ ewì induction pàláwà ayádùn òun tó kọ́ sí màdùn òun nẹ̀kọ́ alókòlò takidù déjọ́ ẹ lọ ọ̀fìràún àwọn ọjọ́ ayá pa níbi mùsàrù tàbí pọ́rú in challenge ma challenge leti ma òun lẹ́wọ̀n ojú ẹni wọ́n ẹ́lùkì àsọ dọ́pàkẹ́ náà rọ̀tánẹ̀ ìyàmọ́pàdó rọ̀tánẹ̀ rẹ̀ rẹ̀ ọpa ìjà rọ̀tánẹ̀ yìí ọpa sí ní tìṣẹ́ tìṣẹ́ tìṣẹ́ ìyàmúdejò pẹ́ sí tánẹ̀tẹ́ taki amdejo peti tanete tayere tak yola hija ya ya ya eli kane musalli abale wala mudbiron imubirida mejurida mubidagba wala mi aqibe ikone ke idagani sene toko ẹwọ ayé àmúnà wọn bá gbọmúnà bá jọ yóò bí kọ́mọ̀kọ̀ọ́ ẹwọ́ kọjú ọrùn jẹ́ orí ugbomuna ọjọ́ nípa ìzà àwọn aṣòrìbánu nùbí ọpa àmúdé lè akátákàtà tẹ́ dàmù èlè gbọmí akátákàtà èmí àtẹjò kékeré ànúmọ́ mẹ́rin yìí ìṣẹ́gbàkìyàn bá fìrà ọ́nà tánù igbo mune manya kọlọlọ láyá ìpìtì tó dọ́là ẹ̀yà wọn yá dàbí rìpìtì yọ padà káni ti le manya dọ́gbélẹ̀ èmi àti ya sí akáàbìrí ya yẹ tọ́ọ̀ káni ya ìbúradìlẹ́dọ́là bílẹ̀ mọ́ àmẹ́yà dọ́dọ́ tó dámọ̀ tákàdé bọ̀ mọ́ ọdọ́ tákàdé ọjọ́ ya ya mi ọmọ wọn náà yanamika vire boka marata ni kumaki contradiction e ni biye kurai na gbogbo ọjọ́ kọ̀lẹ̀ ejò kékeré mi ọjọ́ àwọn yàtà fi ṣòlò káyé gbogbo múnà ejò ilé èmi ejò ọjọ́ àtẹ́jò kékeré bụ káàkiri gbogbo ẹwẹ̀ ìṣẹ́lẹ̀ tààràwọ̀ láti kùránì lọ́wọ́ ẹwẹ̀ tí a fà rí dáàrí kùránì lọ́wọ́ àmẹ́ta àmájẹ́lẹ̀ pàápọ̀ ọ̀la máa bá máa jọ ẹ má bọ̀ kàtó ní àtẹ́kùn tọ́gbẹ̀ tí ẹ̀hùn mímí ń dàtọ́ lọ́gẹ́lẹ́ nẹ̀ẹ̀ka yìí sọlá ọjà ẹjẹ mẹ́bí yánẹ̀ náà yọ sọ̀gẹ́lẹ́ kàtẹ́kùn ẹ̀fọ́ náà iyo takade ki ateyo la Qur'ani waba meni opaka nibi mutadurotane iko durotane leo ki rida se jukekele ejo kekele le nawe ne nawe ne nawe ne nawe ne nawe ne omi mude jo ele damu e ba ka e ko yo anya kan e rida ne jo re re re re le imude ele mo jo ado yungo na go ko to ade mi imude ele mo jo la lola ẹgbẹ́ agadọ́wọ́ ẹgbẹ́ èdè àti ejò yé líle kì í wé ní líle dam kì í pẹ̀kọ́ papò ìyà tí èlẹ̀ wọn dọ́kọ̀lá lọ́la wí èlẹ̀ ti ṣùrùbán fẹ́ ìlà wà ṣùrùbán lòdì ṣùrùbán serpent dẹ́ serpent ìkìlẹ̀ wọn dọ́kọ̀ serpent or python òṣèlè akatakata tẹ́ dam ìkéjì dọ̀rọ̀ tán ní ejò ìṣe kékeré alẹ́ yọ palẹ́. ọ̀nà títà náà ìjá ìjá lẹ́mí ní tókò ìrúbìdá ẹ̀ ọjọ́ ẹ̀dẹ́gò ẹ̀dẹ́gò lẹ́kì dẹ́gò ẹjọ́ iná ẹ̀dẹ́gò ibà lẹ́ẹ̀tàkà ẹtókò ọgẹ́lẹ̀kọjọ́ káyé ìyà ìdẹ́gò ẹjọ́ ìdé ìwé ní kó tẹ apátákàtà àbí mashọ́ọ̀dù kì í pẹ̀kọ́ papọ̀ yàmúdé lè tánẹ̀ta kátàkàtà báyìí dáàmù mújídù wátẹ̀kù kàdé ga látà ọjọ́ ká níbi mùsàwọ́ ọmọdọ́ rẹ̀ hùtù ha gbọ́yú egbọ́nkì àgbọ́nyálùwín ìyàmúdọ̀pàdọ́ rẹ̀ rẹ̀ dẹ́mọ̀ ọjọ́ kàwọn yẹn ni sẹ́nu ìdùhá sí ẹ̀rẹ́ta àlúrà òun ayádò rídà gbogbo èso kìtẹ́ yóò ọ̀pá ẹlẹ́ òun ayádò rídà ewu ya kì anáwọ́yún yàmú atọ́lá Una aile ka níbi ibrahim akọ́sókò ńlá ma dé tètè lé ma yá dúró tọ́ ìkọ́sókò ńlá lẹ̀ a níbi èèyàn yàrí èjò èèyàn yàtí ní ìjòkó mọ́mí ṣàlẹ́jì dúró tọ́ bá oṣù yìí jẹ́lú abáyé una ye dete ki dupɛ ti aba ɛlu una tule papo oluna ki history ki mataba waibo history ma mataba ko history tan ma ko yo ma ya bi ni ibrahim aroto ya luna le jari ko tu ije kama do roto ngo bi adu roto sende ma ko ni ke do roto sende ma use material nge ma ni ke de me wo yele roko na ji ja roto una ma da roto ije ene ya te yo ni de o je ne to

ìmáti káàkiri nẹ́jọ ìyàdúnyà níbi mọ́sọ́kò ìmátòkò ìmátòkò àbíbìdì èèkù ọjọ́ ẹ̀hùn èèkù ọjọ́ àbà ọjọ́ ẹ̀yù èmìdì èèkù ọjọ́ ọjọ́ nùbà ìrọ̀tọ́lẹ̀ èèkù múdàmúdì

tó àmà níbi lẹ́hùn máa tẹ̀ tó yọ ọgbà ìṣẹ̀ tó yọ ọgbà iná ẹ̀gọ́ ní ànùkọ́ lọ́la nínú tó máa ní mọ̀jọ́ ẹni látàbá ẹ̀tọ́kọ̀jọ́ lẹ́nu inni láyàfà bùlẹ̀dẹ̀ yẹl mọ̀rọ̀sẹ̀lú àmọ́ onúṣẹ́ ọjọ́ máa ṣùkọ̀ ọgbé wà náà ìlà إلا من bayani ta donda ya ki dai biti biti ki wani tafsiri kurkofi ba ma shakatu ki ne mu madana ni ne jama ne bayani lan jama fasara la ta ce wala wala <laughs> mi aje la ta halalu kana ke tafsiri korokopi ni bayani ki doa onu ma so ko obewan ọmọlúdájú kọ̀ wíwà ilá mẹ́ngọ̀lẹ́mà ṣe dé ẹnẹ́kì ìṣàlájí ẹ̀rùn tó yẹ ẹnẹ́kì ìṣàlájí alẹ́jọ́ pé kékéhùn orí kéèké ìyàmẹ́ náà láti ẹni kì í jẹ́ náà láti ohun aṣọ́kọ̀ wíwà tó nígbàtà mọ́níṣẹ́ aṣàlájí ni bọ̀tẹ́mdàgbé amọ́níṣẹ́ ìlúgbó kìí mistake gínégíní ma fásara láti ojímà bẹ́ẹ̀ nílẹ̀ àmà ṣọ̀kàtọ́ mẹ́rin náà yọ sí ọmọ bọ̀ sama kapati wong lamu tafsir kapati mawon mama kosa kapati wong meneni mona kiji duya noma to thumma badala qasam hasana takma medien alajima ma palo ma me yon ko ba ba'da suyi bi bena kumati fa inna fa inni ghafurur rahim umita tigabara ma yudene yuni orientation kọjọ́ dúnmá níbi musa ó kàún òjé ọpa ìdò tánẹ̀tì déjò ìmúdé lè ìṣẹ́lẹ̀dọ́kọ̀ ọjọ́ àkó ẹwọ́n ìtrénin kà náà mọ́ trénin ẹ̀kẹ́jì à وأنا اليبس في جيبك تخرج بيضاء من غير في وأدخل يدك في جيبك mọ́ọ̀rẹ̀ méjì kó tún yóò fa àfà ẹ̀wẹ́ ẹmú kó tún yóò bá dọ́gbátá kẹ́mìtà kó tún yóò ẹwẹ́ táwọn ẹmú kó yóò tàfàrújù ewu ewe lẹ́gbẹ̀ àyà ti mìíràn ẹ̀rẹ̀ tó ṣe owó ọ̀gá àti inú èélẹ́kọ́ ma yé jù ìmúdàmà wúwẹ̀ kónú rẹ̀ èyí àmẹ́hùn méjì lẹ́ fi tí àyà tí ìdé àmàdùnmà mẹ́ẹ̀lá èyí rẹ̀ ègbè dọ́mọ́ta wẹ̀rí bẹ́ẹ̀ láàyò ìdánù ìyá anyá rẹ̀ ọwọ́ ẹ̀dùn ojú ọba èyí múnà ti èyí èyí dọ̀gbà wá dẹ̀ ọ̀yà ẹ̀yà náà tẹ̀rẹ̀ bí fẹ́ra áwọnà wọ̀kọ̀wọ̀mí pàbọ̀n ìtòdẹ̀wò inẹ́rùn kọ́ọ̀mọ̀ kẹ́ẹ̀nù kọ́ọ̀mọ̀ fàṣẹ̀gẹ́ àwọn fẹ́ra áwọnà pàbọ̀n máa tùbọ́ kìtò jẹ́ gbìtì mẹ́rẹ̀ẹ́dẹ́tíyàn balẹ̀bọ̀ ọjọ́ màtẹ́ بارك الله فيك وجزاك الله خيرا وجزاكم الله خيرا وجزانا الله كلنا خيرا وجمعنا الله وإياكم الجنة الفردوس بسلام àbẹ́rẹ́kọ́jọ́ rọ̀mọ́bọ́nà ọ̀gá ìdẹ́kọ̀ ọjọ́ kí láàrin ọ̀pọ̀ ọlá tẹ́mọ̀nà ìhẹ́ ìyìn ọjọ́ kí ogun ṣe wọ́n mọ̀nà ọjọ́ kí òyà ní àìmọ́ ṣe wọ́n mọ̀nà ọjọ́ kí ìstéètì àìmọ́ ṣe wọ́n mọ̀nà àmọ́ àtúkọ́lọ́ àmọ́ àwọn arẹ́kọ́mọ́rí ìrìnàjò yẹ máa bẹ̀rẹ̀ tú sí òdìmọ̀nà ọjọ́ kí ìlú máa bọ́ máa rọ̀ kọ́ máa má dáradára mọ̀ àbúrò máa nù kọ́lọ́ tábí ọjọ́ tí dàgbẹ́ kàtàjẹ́ mọ̀ wọn ọjọ́ tí ra léjì sára wọn ọjọ́ tí mú gbà wọn tí mú akọrò jí ha jẹ́ nàmàlẹ̀ rọ́pẹ́nà áátínà fi dúníà hasanatan wọ́pẹ́ ákùrọ̀ fi hasanatan wọ́pẹ́ na àdábẹ̀ náà ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصل اللهم على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين